a kú déédé àsìkò yìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa fíìmù Sunday Ewéjẹ ta ni òṣèré tẹ nífẹ̀ẹ́ sí jù nínú Sunday Ewéjẹ ta ni òṣèré tẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Sunday Ewéjẹ ẹ kọ orúkọ òṣèré náà sí ìsàlẹ̀ fídíò yìí kí ẹ sì sọ ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ ẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sí orí YouTube channel wa rèé a rọ̀ yín kí ẹ subscribe sórí YouTube wa nítorí a máa ń sọ̀rọ̀ lórí fíìmù tí a ti wò àti èyí tó ń bọ̀ lọ́nà. Ẹ ṣé púpọ̀.